إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك فوق عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاجون تحرصون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد الله سبحانه وتعالى ọlọ́ọ̀bá tí ó ṣe ní lọ́wọ́ fún wa láti ti máa bẹ̀rẹ̀ tẹ̀síra wa ti ọ̀rọ̀ lẹ́yìn pẹ̀lú ìyọ̀ǹda láti ọ̀dọ̀ rẹ̀ wá àti àánúkà àti àjùlọ láti ọ̀dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala àbúrò ọba náà àwọn ìyànjú wa alẹ́ tí a ń ṣe ìkí ọlọ́ba subhanahu wa ta'ala tí ó mọ́sàláì ìgbà ní ìjọsìn fún wa ṣaitán ẹni tí wọ́n jẹ́ kọ́ ní ìpín nínú àwọn ṣe wa àwọn àgbọ́yé àsọyé àti àmúlò àwọn kan tí a ń sọ ìjọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ṣòfìṣẹ́ wá ní ọ̀sọ́ rahmatihi ilé tí a ń bá albọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àti tàwàrán suratul Ghashiya ní àná ibi tí tafsir wa yóò tún máa lọ ní ìrọ̀lẹ́ ọ̀nà ni suratul Fajr ọ̀nà ni tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà ni a ti há sí orí ọ̀pọ̀lọpọ̀ wa náà dẹ̀ ni a máa sábà gbọ́ tí àwọn bá ń ka Kùránì àbí bá ń kírun nínú kan tí ó dẹ̀ sí mùsùlùmí lọ́kàn dáadáa ọlá ni ó mọ̀túnmọ̀ nǹkan tí ń kà nígbà tí ń kà fún ma ìtumọ̀ rẹ̀ kò lè bàjẹ́ pé àkíkọ̀ subhanahu wa ta'ala kò lè ẹ̀rọ̀pọ̀ akọ́jẹ́ pé àwọn tí wọ́n gbé tó ìkàrẹ̀ àpàdé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti ọgbà ọmọ ya tí wọ́n bẹ mọ́kà ọlọ́ọ̀bá kọmọ́sálá ìgbà ní ìjọsí fún wọn torípẹ́kẹ́ yọ ma ìtumọ̀ àwọn sóra bẹ́yà fi kí ọ ọ̀nà kan ní tí sàhápọ̀kẹ́ lọ́sọ́ ọ̀fẹ́sọ́ra tó bá sọ́rọ̀ pàá bí ó jẹ́ pé kéèyàn má máa rọrùn kúrò lórí ìrun tó kéèyàn máa tẹ́yàn ká yẹn sì mọ ìtumọ̀ rẹ̀ ó dà fẹ́ẹ̀ máa lori zuwa àṣẹṣe yanka zai àtẹ́yàn ká tẹ́yàn bá jẹ́ pé tó mọ ìtumọ̀ rẹ̀ tó àfọkà bá ìtumọ̀ rẹ̀ lọ kẹrẹ yóò máa jẹ́ ya fún mi láti mọ́ jẹ́ Allah subhanahu wa ta'ala nínú ọlọ́lá rẹ̀ kó Suratul Fajr sura Makiyya ọlọ́ọ̀nà sọ́lọ́pọ̀ ìfàjọ ìjọ ọ̀nà òkú nínú agbolé ọlá ìrò tí a sọ pé ń bẹ fún àwọn sówà tí a nígbà Muhammad sallallahu alaihi wasallam ilé tó dákọ̀ fún Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu warda inú hadith da ta ti sọ nígbàtà àwọn suratul àwọn sọ̀rọ̀ ó sọ ọlá tó ń bẹ fún àwọn sówà òye akọ̀yà ara rẹ̀ sallallahu alaihi wasallam tàbí pé rẹ̀ Mu'adh kí ó kàn fi lè ka suratul A'la bákan náà ní oṣù àti ànábì dáàkọ ọ̀rẹ́bìnrin wal-fajr kí tó lè ka suratul àwọn sówà pé yẹ mọ́ ń kàró ìhun tó rẹ̀ ní mú ìnira wá fún àwọn màmú afẹ́ni tó bá yọ̀ lẹ́ tí máa ń bá tó wá ka suratul fajr fún ọ tó bá tó kọ̀ gbé pé wọn máa mú sí gùdù tẹ́ra rẹ̀ wò tí wọ́n bá kàṣọ́ tó làálá fún ọ ní mọ́sálásí tó bá tó kọ̀ gbé pé ìmọ́mù inú rẹ̀ sí gùdù tẹ́ra rẹ̀ wò ilé ẹlòmí ń bẹ iná ńlá ti kàfẹ́ tó gùdù ilé àti iná lọ àti ìwà àásùrù yóò kọ̀ gbé pé ìrùn mọ́mù yẹn gùdù bẹ́ẹ̀ ni ọ̀dá níbi a níbi fẹ́ mú ẹ̀jẹ̀ àyà mí ló sì mẹ́mẹ́ àyà ọgbọ̀n ó mọ̀ sí pé iná ń bá ka àyà ọgbọ̀n fún ọ lórí sọ́fà ká àti díẹ̀ àbí kéjì ká àti ó lébélé gẹ́ tó bí àwọn àyà kékèké kí náà ń bá ka fún ọ̀rọ̀ kọ̀m̀lé pé èèwọ̀n mọ̀ sí gbogbo ìjọba rí mọ́ bí wọ́n kò àkàwà dájọ́ sí mọ́sánásí náà mọ́ ká sọ́fẹ́ fàdírí àti sọ́tọ̀ àálá àwọn jẹmọ́ bá kọ́pílẹ̀ pé orin ẹ̀dìkù alábẹ̀rẹ̀ pé imam kílẹ̀ mẹ́ka wọ́n bá fájìlì náà ló mẹ́ka àti ṣọ́tù ààrá aláṣíwáṣí fún nímọ̀ àtàwọn jẹmọ́ eléyìí nínú àwọn ẹ̀kọ́ tẹ̀rọ dáńgbà nípa ṣọ́tù fájìlì ṣọ́tù fájìlì yìí Allah subhanahu wa ta'ala ó sọ àwọn ọlá tó bẹ̀m̀bẹ̀ fún àwọn ọlá àtẹ́gbàpàdé nínú sóra náà ọlọ́run bá tó wá kẹwàá púpọ̀ mọ̀nẹ́sàbà tún wá wà láàrin súra tí a fẹ́ súra tí a kò tí a wà nílẹ̀ rẹ̀ yìí tí kì í dẹ̀ ṣe káàmù ọmọ ìpìlẹ̀ àti ẹ̀kọ́ ọ̀rọ̀ ìpìlẹ̀ látòkè sẹ́mà ó náà ni àwọn fẹ́ tí Allah subhanahu wa ta'ala tó fi búra nínú súra tó Fajr àwọn ìbúra tọ́mà bá àríkí Allah subhanahu wa ta'ala tó fi búra àdẹ̀sọ fún apẹ́ nínú kọ̀wá ìdò yìí pé gbogbo fi búra ó túbọ̀ tí àwọn kan tí Allah subhanahu wa ta'ala tó gbogbo ara nínú sọ́rọ̀ ẹ̀ yóò sì gbé wa lọ síbi àwọn tó ta alápọ̀ pẹ̀lú Laylatul Qadr àti àwọn ẹ̀kọ́ nù ilé tí a bá padà nínú sọ́rọ̀ náà àbí ọlọ́mọ subhanahu wa ta'ala kó mẹ́ta láì fún wa ní àgbẹ̀yẹ وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر الله سبحانه وتعالى أبدأت من سورة ناقة يرقى الله الله الرحمن الرحيم الله سبحانه وتعالى ọlọ́run bá bẹ̀rẹ̀ suratul fajr ó kọ sóra náà wọ́n mú láti bí ìbẹ̀rẹ̀ suratul fajr ó sọ̀rọ̀ pẹ̀lú kí wal fajr ọlọ́run bá ní wal fajr ọlọ́run bá ní òun búra pẹ̀lú al fajr àsìkò tí àfẹ́mọ́júmọ́ mọ́ ń ṣẹlẹ̀ àsìkò wọ́n tó búra pẹ̀lú al ó fi ń sọ ọlá pé ń bẹ fún àsìkò yẹn nínú ọlá tó ń bẹ fún àsìkò yẹn tí àbájẹ́ ló gbogbo ẹ̀ abúlé ọmọ méjì tí mùsùlùmí bá yọ ọlọ́ ògbó tẹ́ nípa àlùfájẹ̀ ó wọ́n ọmọ méjì nínú ọlá tí ń bẹ fún wákìlì àlùfájẹ̀ ọlá àkọ́kọ́ ọlẹ́ ni àsìkò yẹn ló súnmù bàtí fájìlì bá là iná ni àsìkò orúsí mi lójú kéré o ìlú tó wọ lójú ọjọ́ mọ̀ á jẹ́ olùkòrò wà jẹ́ kéré o ẹwà lọ́pẹ̀ yọ ẹlẹ́kẹ̀ẹ́jì ó náà ni ó so márùn-ún àwẹ̀ كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر الله سبحانه وتعالى sọ ọ̀rọ̀ ààwẹ̀ àìmọ́jẹun àìmọ́mu àti jíjẹ mímu ọlọ́run sọ lóòrùn ọ̀fàjẹ́ jíjẹ mímu yí ẹ̀ṣọ́ mọ́ ẹjẹ́ jẹ́jẹ́jẹ́ tí ó fìdìgbà tí àfàjẹ́ ló ń là àìmọ́jẹun yí mọ́ ẹgbẹ̀rẹ̀ tí ó fi di gúrúbù ṣàbùsù méjèèjì tó jẹ́ ìdájọ́ yìí ẹni kó tó olóṣe pẹ̀lú nǹkan méjì tó pàtàkì nínú ẹ̀sìn àsọ̀látù ọmọdá olóṣe pẹ̀lú ìrún àti ààrọ̀ àgbà ìdábọ́lọ̀ bá fẹ́ fọ́dìrì búra aléyìn mọ́ndánà làṣẹ ilẹ̀ àrùntàdólà rẹ̀ pé wọ́n sọ fún wa pé àsìkò yẹ kìí sàkò jẹ́ ìfúnmọ́ ṣe olóògùn jẹ́ pé èwo ló tóbi jù nínú bí àlùfájìrì ṣe so mọ́ ṣúgbọ́n ìsàlákùn sọ́bọ̀ àti bó ṣe so mọ́ àwọ̀ ẹ̀rọ sóbi jù ẹ̀dá orípẹ́ ogún sọ láti tóbi lọ́wọ́ sí yá ọ̀dà ẹ́ Báàrọ̀ ọkọ̀ wọn ní ilé ṣẹ̀rẹ́ àkùgbò tó fi yá wọn wájú òkè rẹ̀. Báàrọ̀ ọkọ̀ bí yàn lọ́jọ́ mìíràn kìí àwọn wájú òkè rẹ̀ bára kàmà ó tún ṣe bọ́yá mùsùlùmí àti kèfèrè síyámù kọ́ láti kò yí dé wà báyọ̀ mùsùlùmí lábọ̀ kàbí wà rẹ̀ bàbá òfin kọ́ àwọn àfọ́ àwọn ìmọ̀ mọ̀lọ́ wọ́n ní Allah subhanahu wa ta'ala tó sọ alfajiri mẹ́yìnrún àti ààwẹ̀ méjì ló pàtàkì ṣùgbọ́n ti sọ̀rọ̀ àpàtàkì jù ti ààwẹ̀ náà أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله سبحانه وتعالى أقم الصلاة لدلوك الشمس صلاة لدلوك الشمس إلى غسق الليل الله سبحانه وتعالى سوى أسكوتيا ما يكون فوا gbogbo akẹ́kọ̀ọ́ mẹ́rin pátá làwọn afáàrẹ̀ níbi ayẹ̀ gbogbo àkọ́sù sàfẹ́kùrù wọ́n dẹ̀ yọ mọ́gbígbà àti ṣáàwá kòdò lórí ṣàbùs wọ́n yọ mọ́rọ̀ àpò sọ́dákì lẹ́yìn wọ́n yọ mọ́gbígbà àti ìṣáàwá ọkùnrin alẹ́lẹ́fàjẹ́ ọkùnrin ní sọ adùnfàjẹ́ إن قرآن الفجر كان مشهودا القرآن ينتهي كده الفمجمة تهكى القرآن نيدا كان مشهودا ملايكة التصاعد وربما وانفع لجوان جالسي هذا آية àwọn afáàdé ojú kẹ̀lú ojú mi tó jẹ́ gbogbo akọwà ní bí bábi sọ́lá ní wípé ẹ̀yẹ bá ń jẹ sàárì àgbogbo ní fájì ìlànà sí Sáàbùn oh kálùkú jẹ́ fàájì sàárì lónìí lórí. Ìṣàlá àwọn ọ̀fẹ́ kọ̀ọ̀kẹ́ náà. tí èèyàn bá jẹ kàárọ̀ lọ́wọ́ bìnà àlórí pé èèyàn gbà pé òru láwà lábòjú rẹ̀ tó five twenty nílógbà àbúgbà five eleven ó sì dàgbé five five oh five ní ní ìjẹ ní àlórí pé òun ṣe kí ni òun wà ní òru láti

lákòóní ìgbà lẹ́kì bá ṣe wà ilé ìsìnkí láwà ìgbàgbà ọ̀sán ọ̀sán ẹ̀rọ̀kọ́ arọ́gbò ẹ̀wọ́n lápé tí ó ti tó dàrí ìrọ̀ ìrọ̀mọ̀ ó wà lọ́jọ́ ní ìsìn ṣe ó jẹ́ àwẹ̀rẹ̀ àjọ́ ìjáwẹ̀rẹ̀ ṣe tàbí sọ pé ó jẹ́ àwẹ̀rẹ̀ pé kí láwà yìí tó clear ọ̀sán tó tọ́wọ́ wà ní òru náà kéjì tẹ́ tó gbé sórí ìfẹ́ lókọ́ tó bá gbó lọ́rún lókọ́ tó gẹ́gẹ́ mọ̀ pé à ah, òun gẹ́gẹ́ mọ̀ pé kò sí èméjì ìpìlẹ̀ jimá àmẹ́gbẹ́gbẹ́ ó gbà pé òun láwọn tó jẹ́ pé láti pè lọ́nà pé gbìnà àràbọ̀ ìlú ló ń pa wà sọ wá jẹun lẹ́ni yẹ́ pò òun dáwà á kùsù pé òun lọ́láwà ìtẹ́ tó ti mọ pọ́fẹ́dà ìdìlà tó kẹ́ mọ́fẹ́ ló fẹ́nu àwọn afáṣọ wípé ìrọ̀ ni ó ní àrùn but tẹ́lẹ̀kẹ́ bá wá lọ kírun ṣúgbù nígbà tí fájírí ò sí ìdèkíni o tí fájírí ò sí ìlà tó ń wò pé àfà àsìkò ṣúgbù èjì tó sólérà ní onírùn onírùn ṣe kalmù sọ yẹ adáyígbé tààlùkù sọ́lá àbìlfàjẹ̀ bí ìrún ti so máa fàjẹ̀ rí ó lágbára ó lóòrè ju bí àwọn ti so máa fàjẹ̀ lọ òfin àwọn bá sọ wípé mọ̀ázìrún sọ́lá àbìlfàjẹ̀ ẹni tó bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àfàjẹ̀ ìtàfẹ́ ẹ̀kọ́ kó jẹ́ tó jẹ́ áàlè mọ́ ẹgbẹ́ gbogbo olùkọ kẹ́lẹ̀ lọ́wọ́ yẹ́pẹ́ tí a bá mẹ́yẹ̀ ní mohamed wọ́n jẹ́ tó máa sùkò lóṣù gbẹ́mí bá bèèrè áúlá lẹ́pẹ́ ìrún fájì ló wá fẹ́ pé ó bọ̀rọ̀ jẹ́ tó nímọ̀ nípa àsìkò lóṣù lọ torí pé tó wá lọ pé ìrún yẹn síwájú àsìkò fájìrì ó lè fi ẹ̀rọ ìbọn ní ewu tí ó fi dégí ni tí ó fi kí lọ súnù kọ́mílà kí lọ tó bá tó lọ rẹ̀ é pè lẹ́yìn ìgbàsíwájú bá ti làálàálà ó lè tó ẹ̀rọ ìyẹn jẹ tí ó jẹ kí ni ó jẹ ọ̀sán tó bẹ́ẹ̀ mọ̀

so nínú àwọn ẹ̀kọ́ tó wọ́n àwọn ìdí àbí àwọn ìmọ̀ tó wọ́n máa fi torí ìṣúra tó fi fi ayé àfájẹ́ tó fi gbé lọ fi búra wọ́n lè fàjẹ́ ọlọ́wọ́ bá búra pẹ̀lú alfájìrì alfájìrì ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti ìparí kí ni òru ó wà láàrin olóparí òru pé tọ́ òru ti parí òru ó sì bẹ̀rẹ̀ pé tọ́ àti bẹ̀rẹ̀ ọjọ́ àti bọ́ sí ọjọ́ àti pàlóòrù àtìlóòrùmá ọ̀sọ̀ ibẹ̀ ẹ̀jẹ̀ wáṣọ́ọ̀bù ẹ̀sì mẹ́rún hátẹ̀tẹ̀bẹ̀yẹ̀ lápòrò kẹ́ẹ̀tọ̀ àbìnrin ọ̀kẹ́tẹ̀ àtúwẹ̀ ọkùnrin wáṣọ́ọ̀bù حتى لكم الخيط العبيد من الخيط الأسود من الفجر ọlọ́run bá ní mílẹ̀ ìfàdé àwọn mẹ́rin àwọn àfọ́nì mẹ́tọ̀sọ̀ igbó ọlọ́run sọ igbé ẹjẹ́ mú hátẹ̀ẹ̀dẹ̀ rẹ̀ lápòrò kẹ́tẹ̀lá àbìnrin kẹ́tẹ̀lá aswọ̀n ọlọ́run adájẹ́ bọ̀tọ́wáyá ọlọ́run

kátó bọ́ ti bẹ̀rẹ̀ àwọn afọ́mí sọ wípé irú èmọ̀ tí ń bẹ nínú alifájì tọ́lọ́gbà ti búra ní wípé ọlọ́run ọba tún búra wípé kọ́ ẹni mẹ́kún ọlọ́run ọba kò sí ẹlòmíì tó tó bẹ̀rẹ̀ ti wá tí òru bẹ́ẹ̀ ti wà lóru yẹ tọ́lọ́ bá ní kílẹ̀ mọ́mọ́ sẹ́ni tó lè dóra tí ó mú àfẹ́mọ́ ti wá báyẹ̀ ibi Allah subhanahu wa ta'ala olùlọba tó yẹ́dà pẹ̀sẹ̀ àbìlọ̀kọ́sọ̀ tàbí tí ó mú ìmọ́lẹ̀ wá bá ní ọ̀rọ̀ ìtún ìjọ́ aláwọ̀ من إله غير الله يأتيكم بديان أفلا تسمعون. Nínú ibi táwọn fún fájì ìbúra ní wípé, gbogbo ẹ̀rọ ti sọ́ọ̀kù ní o, عليكم الليل سرمدا إلى يوم القيامة أرأيتم جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بديار من إله غير الله يأتيكم بديار Ọ̀gá ni ọlọ́run bá bí ìtẹ́ ní lẹ́yìn ọlọ́run, iṣẹ́ ìsìnkú lẹ́yìn ọlọ́run. Ọlọ́run bá ń tẹ́ ní ọlọ́run bá bí ìní àti fùnbìdì yá tí ó mú ìmọ́lẹ̀ wá tí ó jẹ́ kílẹ̀ mọ́. Ọ̀rọ̀ náà yíwọ̀ ní kọjá. أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بالليل بالليل تسكنون فيه Àfàdá tó bá sí rọ́. Ọlọ́pàá ní kí ó fẹ́ máa jẹ́ òun lọ lọ́pàá náà ọba ní jẹ́ òfin ní ìmọ̀lẹ̀ jẹ́ òfin lọ́pàá. Tẹ́ẹ̀tù máa wá jíjẹ mímu. Ọ̀mẹ́ ọ̀rọ̀hìmátì àwọn tó ń bá sọ pé kó rùn jẹ́ lọ kò sọ́sọ̀ mẹ́ tó máa ní wọ́n ti ọjọ́ kan lọ kò sórùn mẹ́ta lọ́wọ́ bá bí ẹpò ògún ẹpò ìṣẹ̀kọ́ àwọn tẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ kan mú òrùwá kan mọ́kàn àwọn ní kò sẹ́ wọ́n ní ọlọ́run bá sọ̀rọ̀ àwọn ọ̀tá láń búra pẹ̀lú àfọ́jì àfẹ́mọ́síbẹ̀ ìjà ẹ̀rọ ní sí ẹ̀jì lẹ̀mọ̀ mi ọlọ́run tó fi àsìkò yí gẹ́gẹ́ òun ni ọlọ́run bá máa jẹ́ ká jí sáyé wọ́n ní ìdáàbìdálìbìlì mọ̀nàfí àdàgí ìrọ̀sẹ̀ gíní o yóò ti máa jí yóò ti máa kólé kólé yóò wẹ̀ yóò lọ ṣọ yóò máa múra bí ṣẹlẹ̀ ọlọ́dún tó wọ́n mọ̀ wá wá bàrá fún ìwọ̀n kéèké masọ́ọ̀lẹ̀ àtàwọn nǹkan tí ó ṣe wọ́n láǹfààní gbogbo ti ṣára fún àwọn rẹ̀ fún aago bọ̀ tó bá fi gbọ́gbà sẹ́tì gbèrò àbára tún sẹ́tì gbèrò tó bá gbọ́gbà sẹ́tì gbèrò rẹ̀ ọjọ́ kí ni ẹ àbọ̀ta wọ́n ń wá àríjìkì mọ̀náfẹ́ ọmọ sọ́ọ̀lẹ̀ alẹ́ntìṣàrọ̀ pẹ̀lú àwọn wọ́n fọ́gá torí ayé sùhánà sọ́wọ́n gbogbo bá wá jẹ́ kí fájìrì ọ̀la jẹ́mà tí àwọn èèyàn lọ́jà tọ́wọ́ lọ bá wá jẹ́ fún àtẹwọ́dú àwọn tọ́mọ́ lóko nídàjí sọ́wọ́n bá wá ní pé lálẹ́ ìjọ kan wọ́n á mú pé kí ilẹ̀ mẹ́mọ̀ wọ́n ti wá wọ́n ti pèsè alẹ́gbàwọ̀ fẹ́ lóko ilẹ̀ fẹ́ ọfẹ́ gbọ́ pé ẹ́pọ̀ ìrún wọ́n tó ìrún fún àpẹrọ kí ó tẹ̀lẹ̀ síwájẹ̀ mọ́ من إله غير الله يأتيكم بدياء أفلا تسمعون أمر الإنسان والحيوان أو في الأفياس كي يوعد كلام سيد اللهم بارك لأمتي في بقوله اللهم بارك بمن الشيء البركة في أول الشيء ده وجه بباسيليا في مجمعه so àwọn afẹ́ pé ní istihdab a nífẹ̀ẹ́ kí ẹ̀rẹ́ ti máa jí kí ẹ̀rẹ́ ti máa jí lọ fi iṣẹ́ iṣẹ́ tẹ̀yẹ̀ bá ń ṣe tó jẹ́ ṣe òjò ẹ̀ kì í tẹ́gbà tí gbogbo ẹ̀ bá ti wá kú lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀dà máa bọ̀ lágbo méjìlá so àtọ̀tọ̀ àṣọ àwọn tó ti ṣíftì ìdákúnlẹ̀ ẹ̀kọ́ náà fẹ́lẹ́ máa lọ́pọ̀ ọlọ́pọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọjà fọ́wọ́ ògbónà adọ́bù náà bọ̀n kí èyàn jẹ́ ìdóòjì máa débi sẹ́yà ara nǹkan tí ọlọ́pàá máa ń fi fi àbáríkà síṣẹ́ tẹ́yà bá ṣe so nínú tọ́lọ̀ máa búra pẹ̀lú alfajì tọ́lọ̀ máa búra pẹ̀lú fajì ìṣúbẹ̀ ní pé gbogbo tọ́lọ̀ kíríkà fajì yìí èèmọ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ so aláfọlá búra pẹ̀lú ẹ̀ torí pé àsìkò wa ó rọ̀ mọ́ torí pé àwẹ̀ wa ó rọ̀ mọ́ torí pé jíjẹ mímu wa ó jẹ́ bí rọ̀ àti pé ọlọ́mọba yìí ní wá ń jẹ́ kó rá tí ò bá lọ kò sí bẹ́ẹ̀ tó gbogbo láàyè gbogbo pọ̀pọ̀ ayé gbogbo lọ́rọ̀sẹ̀dà ayé tí a kò fájílé ọ̀bá tí ìtò ilẹ̀ olè mọ́ gbogbo lọ́rọ̀sẹ̀dà ayé padà ẹlọ́tọ̀ ní àgbẹ̀kọ̀ fájílé òní bọ̀ tí fájílé bá sì dé gbogbo ó lẹ̀ tẹ́kí ìdára ló rẹ̀ pa so nílò ìmọ̀ aláàtùmọ̀ àtàrà ọlọ́dọ̀ láti kí ni ọ ọlọ́dọ̀ láti lè mọ̀ wọn bákan náà wà láyà máa ṣe náà wọ́n lè fájẹ́ wà láyà lè náà ṣọ̀ ọlọ́wọ́ bá tó búra pẹ̀lú àwọn alàyálé lásùn àwọn òru mẹ́wàá ọlọ́wọ́ bá tó búra pẹ̀lú àwọn òru mẹ́wàá àwọn àpónímọ̀ tafsir rahimahullahu ta'ala wọ́n ní àwọn òru mẹ́wàá ìyàwó òru wo ni ìṣẹ́láfún bẹ̀lọ́dọ̀ àwọn onímímọ̀ nípa ọjọ́ wo àbí òru wo ni òru apákẹsọ yí pé òru mẹ́rin ashru

onáàni mẹ́wàá inú oṣù tòlè fíjẹta àmọ́ ti tẹ́ hajj wọ́n tẹ́ aláṣù mọ́hánà wà tààrà búra pẹ̀lú àwọn òru yìí bọ́ tẹ́ fọ́nà ẹ̀dùn ọ̀nà sí òru láti jẹ́ ẹ̀rí pé láyálò wọ́n ni tẹ́ ní pé nílé ìdílárúbáwá tó dì bàbá àmàlù fúlànà àjá àmàlù ni o làyàlù àjá wọ́n ní àwọn lábá àmàlù wọ́n a máa lo òru tó jẹ́ pé ìgbà tí wọ́n rẹ̀ ni o náà ni rẹ̀ ọjọ́ nǹkan yẹn wọ́n lo òru fún nǹkan yẹn wọ́n lo òru ọjọ́ yẹn ní àwọn tó sọ wípé wọ́n yà àṣírí àwọn sọ wípé náà ni ọjọ́ mẹ́wàá oṣù Dhul-Hijjah Bẹ́ẹ̀ ni wọ́n máa lo àyà, wọ́n ti máa lo ọjọ́, wọ́n ni ọjọ́, so wọ́n ní jẹ́ pé tó bá pẹ́ àwọn bá máa ń lò wọn láwọn bá tí wọ́n bá lo ọjọ́ tó pẹ̀lú òkú ẹ̀lú òru tẹ́ máa ń lo òru tọ́pọ̀ pẹ̀lú gidi ọjọ́ adébọ̀wàlà yáà ní láṣìírí yìí ọlọ́run múra pẹ̀lú ọjọ́ mẹ́wàá aṣọ rẹ̀ ń jà torí nǹkan tí mẹ́mẹ́ nínú àwọn àpẹẹrẹ ètò wọn ní jàbẹ́ẹ̀bù Abbas rọ̀bì ọlọ́wọ́ tí a náà nù náà àdíjàbẹ́ẹ̀bù Abbas tó ṣe lọ́wọ́ tọ́lá tán sọ kò sí àwọn ọjọ́ kan àdíjàbẹ́ẹ̀bù àyàm àyàm àbí so àwọn ìṣẹ́ pé kò sí àwọn ọjọ́ kan fẹ́ pé iṣẹ́ olóore bẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ju min ààrin àyà ju àwọn ọjọ́ ìlọ yàní ashru dhulhijja yàní mẹ́wàá ní oṣù bẹ́ẹ̀ náà ní kí ẹ̀rọ túnmà lọ́lọ́ ilẹ̀ àwọ́dùn àfẹ́nìkan tó yẹ pé kọ́rọ̀ jàbí láti ọ̀bá yìí ó jáde pẹ̀lú dúkìá rà tó wó rẹ̀ tó mọ̀lá mẹ́rin jẹ́ mẹ́rin dára kàbí ṣe é fọwọ́ mú kankan padà wá ní àtẹ̀mí àtọwó ló ṣe kí ló ó tọ́ lógún ilẹ̀ kára sọ pé olè lọ́lá tó ẹni tó bá ti sí olóore nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ kí ni ó tó jẹ́ pé òṣèlú tó lọ́lá tó ẹni tó wà níbi iṣẹ́ hajj àwọn ọ̀dọ́ ẹ̀ ó dìgbà tó wá lọ di àà tẹ́gbẹ́ àti dúkìá rẹ̀ àtẹ̀lé rẹ̀ òun kọ̀kọ̀ wá dìbàrà wọ́n torí ẹ̀lá ọ̀sẹ̀ pé wọ́n láyé àálẹ̀ àṣì tí ànábi sí ọlọ́run bá yìí ó túmọ̀ sí pé òru mẹ́ ọjọ́ mẹ́wàá òun náà ni àwọn òru mẹ́wàá tó gbẹ̀yìn rọ̀mọ̀bá èdè tàfẹ́ kó sí bí ọba ọkọ̀ sáré ṣíra ọ̀fọ́ wa wọ́n ní àwọn òru mẹ́wàá ìkóhun gẹ́gẹ́ lọ́gbà lẹ́rọ ìwọ́n tó dìgì ìdúrúpọ̀ lọ́wọ́ bá ọ̀rọ̀ yìí ó fi lẹ́yìnlátọ̀dọ̀ kọ́dọ̀ ó fi òru lẹ́yìnlátọ̀dọ̀ kọ́dọ̀ ó fi sí àwọn ọjọ́ mẹ́wàá ìgbọ̀lọ̀ Ramadan pẹ̀lú ọlọ́run ta'ala inna anzalnahu anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ẹ̀rí pẹ̀tà bá wọ̀rọ̀ dáa sọ̀wọ̀ láti wà láyáàrí na aṣà wọ́n ní sọ ipé ìtumẹ̀ ní láyáàrù àwákì Ramadan àwọn sọ ipé olóẹ̀ ní òru ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan pé Ọlọ́run bá fi ń múra nínú kí

àdẹ́sẹ̀ máa tọwọ́ bọ lúgà èdè lójú wípé wọ́n máa lo ọ̀sán máa lo àyàmù náà fún ìtumọ̀ òru wọ́n sì máa lo òru fún ìtumọ̀ àyàmù ọjọ́ òru náà ni òru bá òru so láìlá jáwọ́ ẹ̀rígí láyàmù nígbé tó ọ̀pọ̀ tó ọ̀sọ̀ Ramadan Allah subhanahu wa ta'ala sọ àti mẹ́wàá sí ìdọ̀rọ̀mọ̀lá wọ́n ni wà

وإلا الشيخ الأسلام رحمه الله تعالى أولا بأقلون ما هو إبني رمضان so إذن kágbé síbẹ̀ wà gbẹ̀rẹ̀ Ramadan a ní ẹ̀sẹ̀ máa dàmú nípa ọ̀rọ̀ kí ní o nípa ọ̀rọ̀ lóga ṣùgbọ́n kágbé síbẹ̀ wà àkọ́kọ́ ọdún hídà kò jẹ́ kí ní náà kò jìnà ráfẹ́ra yẹ̀ yóò ṣùgbọ́n tọ́wọ́ ní èwo ní ó fẹ́ ó bàbàrà òru yẹn fún wa ìrẹ́bà tó jẹ́ pé a sọ àwọn díẹ̀ díẹ̀ nínú àwọn àkáàmù tó ta alápọ̀ pẹ̀lú ẹ̀fẹ̀ ọdún torí pé 18 àbí so ọjọ́ méjì ló kù dáa mẹ́wàá ẹlọ́pẹ̀lú kọ́bìlì wà láyá rìn àṣẹ ìpẹ̀lú súnmọ̀ tá sọ yìí pé àwọn afá sọ igbó náà ni òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ó ní ọlá òjòmọ́ ó ní àpọ́nlé ju 420 ogún àkọ́kọ́ ilé ìtọ́ àfẹ́ parí mọ́tò gbogbo tó bá rí ti ń ṣe gbìyànjú kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lásìkò dáwà rí kó fi kún ìgbìyànjú ẹ̀ nígbà tó bá di mẹ́wàá gbẹ̀yìn gbogbo tó bá pé ọ̀lẹ́ lòun ṣe ó ṣe mẹ́lẹ́ ní ogún àkọ́kọ́ èrò mẹ́wàá tó kù òrùn tó kù lókè ló tẹ́kí ó tó aṣọ ọgbẹ̀ fún àwọn àfáà wọ́n níbi wa Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ sọ́dọ̀ àríjẹ̀ Aisha ó ṣe ọmọ sallallahu alaihi wasallam ìmọ̀ ń ṣe gbìyànjú ọ̀ṣẹ́ ìṣòro Ramadan àbí ìmọ̀ ń ṣe gbìyànjú gẹ́ ìmọ̀ ti Ramadan tó bá ti wá di mẹ́wàá àgbẹ̀yìn àbí ìgbìyànjú àbí ṣe kí n sọ́lá sọ́lá ó tún mọ̀ ń lé kẹ́ ó mọ̀ ń pọ̀ sí àtẹ̀yìnwá ẹ̀lẹ́fà tí a níbi sì yá wáyé sọ ibi ká lọ sọ́dọ̀ láì sọ́lá ìdá dákọ̀lá àti ìyá ilé tàbígbà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti di mẹ́wàá gbẹ̀rẹ̀ nínú Ramadan ṣádà mẹ́zàrọ̀ àwọ́bí ó fún sókò tó ẹ̀ tí ó lè ìtumẹ̀ àwọn afá àtàtà pé ìtumẹ̀ ní pé yóò takété sí àwọn ìyàwó rẹ̀ yóò takété sí ìtọ́jẹ́rẹ́lẹ́sà àbí yóò takété sí àwọn obìnrin rẹ̀ tó bá di rẹ̀ yóò fi tí ó fi ṣe ìbáadà tí ó bá rárá léṣe ní tẹ́lẹ̀tẹ́ bẹ́ẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ nínú òru rẹ̀ nínú mẹ́wàá òru rẹ̀ mẹ́sàn ló fi ṣe ìbáadà wà á rí kọ́ọ̀dọ̀ ahẹ̀lẹ̀ ọ̀hún sallallahu alaihi wasallam bákan náà àbẹ́bí ó wà á di gbogbo ara rẹ̀ pé ẹ́dìdé ẹmọ́sùn ẹ́dìdé ẹmọ́sùn gbogbo ẹni tí máa sùn ẹ̀ẹ́dẹ́gbẹ́ yóò sùn lórí bàtà abẹ́jíjẹ sáré ìní yóò tẹ́kí ní ọjọ́ tó rẹ̀ ẹ̀rọ mẹ́rin bẹ̀tẹ̀ àgbọmọ́rún wọn lẹ́kọ̀ọ́ òjíjọ́ tọ̀lájú báyìí tó tó gbẹ́rẹ̀ lọ́wọ́ ti kàbọ́n láti jẹ́ pẹ́ báyìí pọ̀ pàlọ́rí lẹ́kùn irú àwọn tó bá rí bá náà wá ráalé rẹ̀ ayíkọ̀dọ̀ ah, àkàrà àbí ó ti gbogbo aráalé rẹ̀ sallallahu alaihi ẹ̀kọ́ nìyẹn o mẹ́wàá tó gbẹ̀yìn ní tètè mẹ́wàá tó yẹ ọmọ rò ah, ẹjẹ́ kí wọ́n sùn ara ọjọ́ tí láyátùn kọ́bìnì tó jẹ́ kí òru ilápọ̀lẹ́ àríbì sọ ọjọ́ yẹ fún wa bó jẹ́ pé àdífù kọ́kọ́ wà àdífù wádà fún sọ́ọ̀nì ó wá pé àríbì sọ lọ́rọ̀ sọ́lá náà bí ma ọjọ́ láyátùn kọ́bìnì gẹ̀ẹ́gẹ̀ẹ́ ọlọ́wọ́ bá fi máa ó sọ́nà àdífù rúbára nígbé kọ́lọ́jọ́ rasulullahi sallallahu alaihi wasallam bi lailatul qadr àríbì jáde níjọ́ kan pẹ̀lú ìmọ̀ nípa láti kọ́lù lọ́rọ̀ bá ti fi mọ̀ pé ọjọ́ bá ilé ọmọ jẹ́ pàtàlá àwọn ọdún láti ti wá dé kátó ní wọ́n yẹjú ẹ̀ ẹ̀dákẹ́ ẹ̀mọ́ pariwo ẹ̀ mẹ́jà mẹ́rin ẹ̀mọ́ di ẹ̀mọ́ ẹ̀mí ti dáhùn rà kátó tẹ́tù rẹ̀ fàrúfìlà ọlọ́run bá ti gbé láti ọkọ́ ìmọ̀ ọkùnrin ọ̀dọ́ àrẹ́sọ̀lá sọ́lá. Àrẹ́lúwá ní sọ́lá sọ́lá. خرجت إليكم لأخبركم عن ليلة القدر أنا في إمتى مدادسي مدادسي láti wá sọ ọjọ́ tí láti lọ́kọ́dé yóò jẹ fún yìí ẹni òun náà ah, ṣùgbọ́n àwọn sì kò bá wa ah, àbọ̀dẹ̀ wa mọ́jọ́ wọn ah, orí náà ló jẹ́ pà bá ọlọ́run bá orí tí mo wá jáde wọ́n dẹ̀ ń tẹ̀ fanfà wà á ta ayé kú ìdàkọ̀rọ̀ ẹ́ ìfọ́lọ́ta kú lẹ́yẹ orí náà ni ó tùpà jẹ́ ah, fún ọ̀nà olóògbà jẹ́ orí onígbótó mẹ́rin pé àbámọ́jẹ́ lẹ́tùrù kọ́bìnì gẹ́gẹ́ ní ẹlòmí nínú ó jẹ́ ọ̀rọ̀ fún wa pé àmọ́jọ́rọ̀ tó pé àìmọ́jọ́rọ̀ yóò jẹ́ ká mọ̀ wà tábáwá wà lẹ́gbàtẹ̀ bàbá wà níta jù táwà wá tábáwá wọ́ ọjọ́ tó tí ó gbọ́jẹ́ pé lápòjú ilé ìsẹ̀ 21 21 22 22 29 lára rẹ̀ lóṣù gíní yọ wà kọ̀m̀pí ẹ̀tọ́ kan sọ pé àti ìnàpọ̀jọ́ báyìí yọ jẹ́ táwa fi ọjọ́ ìkú sùn táwa dijọ́ kejì táwa bẹ̀rẹ̀ láti tún ẹ̀kọ́ òru táwa kírun nílẹ̀ mẹ́ ẹ̀rù lòdì ọjọ́ sí ìdá kejì tó ti dúró lóru ó ti ṣe wàhálà ẹ̀pọ̀lọpọ̀ nínú wọ́n padà sáà kìí níṣẹ́ lórí bá kéèké fòrí lọ́sàn rẹ̀ pé àbá ẹ̀wọ́n mi ṣẹ́ ẹ̀wọ̀ ọ̀gá ọlọ́sàn agun mẹ́wàá láti bẹ̀rẹ̀ náà fílà àdíjú bá ìjìnlẹ̀ fílà oníyàtò kọlọ́rù ẹ̀ṣẹ́ yálọ́ ákè gbogbo pọ́pọ̀ ní yálùsì sọ́dọ̀wà sá kẹsẹ̀ pé ìgóṣe so alágbẹ́bá kò jẹ́ ká mọ ọdọ́ yẹn láàmàtàlá ọlọ́run fi ṣe ìkẹ́ fún wa pé ó mọ̀ jẹ́ pá lọ máa ń ṣe ara bọ́rùn ìyẹn ló jẹ́ kó gbọ́ ẹjẹ́ mọ́ lọ láti kọ́ sí ọlọ́jọ́ ẹ̀rọ ìfọ́ra rẹ̀ wọ́n tẹ̀ ń jẹ́ ní o gbogbo ẹ̀yin tẹ̀ jùmọ́ sí lọ́dọ̀ lẹ́yìn tẹ̀ gba ẹ̀yìn àfà ẹ lọ túbà ẹ ń kó bá àwọn èso bẹ̀rẹ̀ nítorí tó bá ti wá tó kọ́ sí ibi tó ti tiri onídìí òru yòókù bá lónìí àti ṣe àti láti àmì ọlọ́run sọ̀kalẹ̀ jọ́nà àmì ọlọ́run sọ̀kalẹ̀ bóyá ní ọdún ẹ̀dẹ̀ mẹ́lá tó kọ́ dìgẹ́dẹ̀ sí gíní o 23 tó kún bá ní tí ó pọ̀pẹ́ tó wọ́n tẹ́ntí ọ̀dọ́ sí ilé ìsìnkú àpòjúwe olùsù 21 olùsù 22 olùsù àwọn ọjọ́ yòókù ẹ̀sìn ló kọ́kọ́ lára ṣẹ̀mọ́jẹ́ ká máa ṣe nǹkan tí ò bá ní ẹ̀rì ẹ̀kẹ́jì wá ti pé káàkọ́ ní bó ṣe wá jẹ́ pípọ̀ tẹ́wàá mú ọjọ́ ọ̀dọ̀ tí ẹrù jẹ́fà ìyá ìmọ̀tọ́lá fún yí ọkọ́ tẹ́wàá mú ẹwà lọ ṣe dèédé ọjọ́ náà ẹ̀ẹ́ tó ti sàbádálẹ̀ النبي صلى الله عليه وسلم من هذا قد أمرنا هذا من ليس منه فهو رد ẹ̀tọ́ bá ti rẹ́kẹ́ nínú ẹ̀sìn wà yìí tí jẹ́ pẹ́pọ̀ bá tí àtẹ́ wá ń bẹ̀ àdàpàdà ẹjẹ́ ká sọ́ra àwọn tí a jẹ́ àfá ẹmọ́jẹ́ ká mọ́dá àdádá rẹ̀ ẹmọ́jẹ́ ká mọ́dá àdádá rẹ̀ ẹmọ́jẹ́ ká mọ́dá àdádá rẹ̀ yóò tún gbọ́ kó mọ́ ra sàlátù àti kó mọ́ lọ àìsùn látùrù kọ́dìmù ní ọdún 21 àbí 22 àwọn mí 23 àwọn mí 25 àwọn mí 26 àwọn mí 27 àwọn mí 28 àwọn mí 29 àwọn mí òun 30 kódà àwọn mí ó ṣe lọ́sàn-án wọ́n ti rọ́sàn wẹ́ àbúrà pẹ́kọ́ ní láìlà láìlà láìlà tó lùkọ́ dìrì òru òru ó ti wọ́n dọ̀sán wọ́n ti àìsàn afẹ́fẹ́ ìlú ọ̀fẹ́ di ọ̀sẹ̀ni ẹ̀dá kúrá ní ọlọ́dẹ́ta ààrùn fi laylatin mubarakah inna kunna munzirin fiha yufaraqu kullu amrin hakim amran min indina inna kunna mursilin suratul Dukhan bó orú ọlọ́pẹ́ lẹ́dàbí ọkọ̀lù ẹgbẹ́dẹ̀kẹ́ ìdẹ́kọ́ tẹ̀yìn ọ̀yìn òru ọlọ́pẹ́ láti lò kọ́bí ní obìnrin sí ọ̀sẹ̀ òru òru òru kò sí ọ̀sán bẹ́ẹ̀. Ọlọ́run bá ní òru la mọ́ fí ẹ̀yọ́ fún ọkùnkùn lọ amúrin. Ẹ̀yọ́ fún ọkùnkùn lọ amúrin hakim. Nínú kẹtí ẹgbẹ́ tí láti lọ́kọ́dìrì káfẹ́ kan tọwọ́ sáàdì ẹ̀ lẹ́nu mọ́lá ẹ̀sàmà. Gbogbo wọn bá àsìkò táwa. Inú kẹtí láti lọ́kọ́dìrì àkọ́kọ́ ti sọ fún wa pé òru ni lọ jẹ́. A sì sọ fún wa pé إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أنا فمو أيضا لا تقدري ما وعد له من جاء ما جاء من كتا تبرا بطاطا في دعوة تجلس جلاء وعياته وأن بيات القدر وجاء ما وعد له من جاء حديث عبد الله بن عمر رضي الله عنهم وارضاهما في صحيحين وصلنا يلتمسوها في عشر الأواخر هل من يواد القدر هو أن ما وعد رمضان ìdọ́wùfà àhàbùkùn bàrù àjùdá bọ̀tẹ́lẹ̀kẹ́ nínú yí bá jí ọ̀lẹ́ ẹgbẹ́ ìbí sọ ìdọ́wùfà àhàbùkùn fọ́ọ̀dù tẹ́lẹ̀kẹ́ nínú yí bá jí ọ̀lẹ́ àbú rẹ̀ fàtẹ̀mìsúwà fi sábẹ̀ ìbàwà méje ìgbẹ̀yìn 23 24 25 26 27 28 29 tẹ́bá jẹ́ kí ọ̀gbọ́n dọ́fà ọ̀tọ́ ọ̀nà hadith náà sáàsọ ìpẹ́tọ̀ ẹ̀tẹ̀mì sóra ẹ̀tì ẹ̀mà wá látùlù fọ́dìrì yìí fi wíṣẹ̀ ẹ̀mà wà ní àwọn ọjọ́ tó bá jẹ́ àṣọ nínú àwọn ọjọ́ mẹ́wàá aṣọ àwọn àhìn inú àwọn ọjọ́ mẹ́wàá àgbẹ̀ kálàmù ọjọ́ mẹ́wàá agbọ́gbọ́gbọ́kè ẹwà ní ọjọ́ mẹ́wàá ó dà ẹwà ní ọjọ́ méje gbẹ̀yìn ó dà mẹ́wàá tó wá wà ẹwà ní kí ni o ẹwà ní 21 23 25 27 ọjọ́ ìgbẹ̀rù wò 21 23 25 27 29 roman roman àbí tó jẹ́ odd number lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ìpele mẹ́ta tó wà ní dámú wáyà rọ̀wà láti ìpele kékẹ́ wà nínú tó mẹ́wàá wà kẹ́ẹ̀fì sí kẹ́ẹ̀fì wà dáadáa kẹ́ẹ̀fì sí bàádà tẹ́bá abẹ́yọ̀ lẹ ìdọ́gbà àdókùn àwọn àjìzá ọ̀tẹ̀mìsúra fi sábẹ̀ bàwà ẹwà ní méje tẹbá tó wá bẹ́ẹ̀wò pé à kí ìdíkẹ́ wọ́n lọ kò ríru ẹwà ní ọjọ́ òǹkà ó jẹ́ odd number nínú ọjọ́ mẹ́wàá ìtọ́jú ọjọ́ márùn-ún àjẹ́gbẹ́ ẹjọ́ bá jílògbò ọjọ́ tẹ̀gbẹ̀rẹ̀ ní ọdọ́lẹ̀wà gbòmù ó bá jí 21 kò sùn áàdẹ̀ bí mẹ́ ó fi yòókù sùn kò sí àṣọ́rà tí kó wọ́n bá lára tó kọ́ bí òṣèrà rẹ̀ ni ẹjọ́ bá yìí bó ti dé àwọn ìlú mìíràn tí bá ti bẹ́ àwọn ìrọ̀lọ́mọ jẹ́ pé 27 yẹ gẹ́gẹ́ ni wọ́n wọ harọ̀ bàbí wọn 27 ni ó bà sílẹ̀ àwọn òṣèlú harọ̀ wọ́n wà kí lẹ́nà tó wọ́n wà kí 27 yàní òru 27 yẹn ní harọ̀ mọ́ òdùwà yóò kù dẹ́nu harọ̀ mọ́ kù díẹ̀ ní àpìyà tí ó kù díẹ̀ ní pátápátá wọ́n àwọn òbí sẹ́pẹ̀ ara mi 100% tó gbogbo gbogbo yẹn ló fẹ́ wọlé àwọn afọ́ àsára kan ní mọ̀mọ̀lọ́ àwọn àbùdọ́lọ́ àyàbọ̀ kó lè àwọn amẹ́ apariwo lẹ́nu ní mamlaka ní láti kọ́ sí yóò kẹ́ bá lọ́wọ́ tọ́jọ́ òtẹ́ ìwà láwọn lọ́rẹ̀ kú ẹ̀tẹ́ra yóò but ìwáyà ti wá lórí kú 27 ọmọ sára jẹ́ kíni o but kò sílẹ̀ kò sí ìwáyà tọ́jọ́ pé apẹ́ 100% gbogbo ọlọ́dún mọ́ jẹ́ 27 nígbẹ̀ tó wá mẹ́ báyẹ̀ kí lóò níwà kó lè máa bọ̀kọ́ yẹ kó wà ẹjẹ́ ká sàwọn ọlá tó bẹ̀ẹ̀bẹ̀ ọlọ́wọ́ bá nínú àzànlá òfin láti إنا كنا منذرين الله أبالي على القرآن وصل على القرآن كان اليوم يوم لا تلقبل من على المخ إذا فهم لا تلقبل الله أبالي فيها يفرق كل أمر حكيم فيها يوم لا تلقبل ibẹ̀ ni ọlọ́rọ̀ bá ti máa ń yanjú kọ́dà ìdáfà ọmọ ìlú àrìn lókọ̀ ọgbọ̀n bèèrè ẹjọ́ sí kọ́dà àti àdúrà yìí dára padà ibi tààtọ́lọ́ ni wọ́n náà yá lé àṣìṣẹ́ الجبر الراجع أو نقول أرجح أو نقول أصح أو نقول الصحيح ليه بغضو سمي يقول لي فان تعمل لك تو تي والله عالم تو ان نمبر 1 لينو تنو في بلا يا عاشر يا سواء ليالي اواخر ìtọ́tọ́ súnmọ́ náà lè kí ní ọ̀láyàdọ̀ ákìrí kí ní ìrìnhìjá fáyé nínú òrùlẹ́tò kọjú ìyọ́lọ́mọ́ kọkádàrá ẹ̀rọ gbọ́ ara yóò

nítorí kẹta àṣẹ àwọn ìyàrá ọ̀la tó bá ti sọ́lọ́ máa ti fẹ́ tó gbẹ̀gbà lérò yóò àti àti ìjà olùkọ́ni yóò dẹ̀kọ́ sọ eléyìí wọn ni tàbíru ìdí aláàfin Muhammad abdul gini tọkọ ẹlẹ tó bẹ ti gbogbo ayé bíi master plan tí a tó bá bí Ìbàdàn ti wáyé àbẹ́rẹ́ ọ̀sẹ̀ ẹ̀ka ní master plan tẹ́bọ̀dá masterplan wà pé ìgbà ìdí pé ó gbà kọjá ìgbà ìdí wọ́n kọ̀kẹ́ nígbà tí ó masterplan bí masterplan yẹ́ ṣe wà lóṣù ọ̀rẹ́dà láà masterplan yẹ́ ṣe wọ́n kọ́ lẹ́yìn ìgbà náà tàbá ti wá dẹ́nu yàrá láti wà nínú orúkọ rẹ̀ bọ́nà nígbà tẹ́nu mọ̀sán Ìlà àdábò méjì ọ̀rọ̀ kọlùkọ̀ ó fi látọ́lé omi. Tọ́mọ́dé wá tọ́mọ́dé nínú yàrá tẹ́ àbáyé rẹ̀ yọ̀rọ̀ fà ní ọ̀páyá yóò di alábọ̀ mọ̀ ẹni gbogbo. Mo bá di wọ́n tọ́lá ti dè fún mẹ́rin sọ́rọ̀ ilé ìmọ́lá. Àwọn wà ọmọlá kùkà sí ìfàyọ́ mọ̀ bí abẹ́ ìkẹni máa bí ká bìrì kí wa wà jẹ́ ní wa amẹ́lẹ́ ìwọ̀sàkí ọ̀tàrí. Ìyẹn ni tàkìrí ìrù ti ó múrí tí ó bá ti di pọ́ mẹ́wàá wà lóyẹ̀ tó ti bí àkótá sọ yìí wọ́n wọ̀ kọ̀kadà ara rẹ̀ fún ọjọ́ orí tiẹ̀ mo tẹ̀ pẹ́ ara yẹn wọ́n lọ láti ló kí plan tẹ́ ẹ̀fọ́ kàwá lọ. pásítọ̀ náà tí wọ́n ti kọ́ yẹn ni wọ́n eh, plan rẹ̀ ẹ̀bà ìgbòrá gbogbo ẹ̀ ń bọ̀ láyé láàrin ọ̀pọ̀

wọn ọ̀kan kankan lọ́jọ́ tàbí wọ́n ti wá wọn nípa ìkẹ̀kẹ́ wọn ọ̀kan kankan bá oníkẹ̀kẹ́ ti ọlọ́wọ́ ti ẹ̀dá oníkẹ̀kẹ́ ti lọ́jọ́ ayé rẹ̀ ni wọ́n lọ sàdá ìdọ́sẹ̀rẹ̀ ó ti sùn láyá tó lùkọ́ ọwọ́ lọ́sọ̀tọ̀ tàbí wá ó ti kọ́ tó sẹ̀rẹ̀ sí oṣù bẹ́ ó ti bẹ́ ti fọ́ọ̀rù sí ha yóò fọ́rọ̀ kò kó lọ àmúrin àkíyè tó tó kọ́ ọmọdé wọn lọ pọ̀lọ́rù àkúrẹ́ ìtàdí wá sí wá wà ó tọ́ra rẹ̀ ọ̀rọ̀ ní ẹ̀kẹ́ kan inú ọ̀yẹ̀ wọ́n ti lẹ̀ mọ́ ọlá abẹ́gbẹ̀ àbá àtọ́jú ọmọ adùnwọ̀n sọ́ọ̀gbà pàtó sọ́ọ̀dù pa ayà ó ní ọlọ́kọ̀ọ́gbà a tó bá mọ́ yẹjú gbogbo àárọ̀ rí dé ó ní ọ̀rọ̀ ẹ̀dùn kọ́lù ìfẹ́ máa ń kọrùkọ àwọn tó ṣe hajj lọ́dún kan ẹ̀dùn lọ so lẹ́tùrù kọ́ ẹ̀rọ ẹ̀rẹ́ tí ìrọ̀wọ́ ilé ìfẹ́ pẹ̀lú mi ẹ̀rí àmúlẹ́ ẹ̀rọ ẹ̀rọ bá lọ yàrá rọ́ọ̀kì wọ́n ti ẹ̀ẹ́dùkọ́ ni wọ́n ẹ̀sẹ̀ tó kọ̀ ẹ̀sì ẹ̀ẹ́dùkọ́ ni tó dá máa sùn lóo

gbogbo àdúrà tí ó bá ní ṣe pẹ̀lú kọ́dàrù rẹ̀ ó ti wọ́n kọ́dà rẹ̀ pé lápájá o yóò ti àdúrà pé ọlọ́run má jẹ́ kí wọ́n tó gbá mi o mọ́tò òsì ṣùgbọ́n ti o so dára o ara mú ti àkọ́kọ́ sọ ní àkọ́kọ́ tẹ́lẹ̀ bá ti gbé nínú master plan yẹn lọ́wọ́ bá ní yẹ́gbò lọ́wọ́ máa yẹ ṣáà wà lóṣù wà ń dẹ̀rú òmùrùkùtà tó náà nìkan tí a kọ ní master plan ọlọ́ni ọlọ́run máa pa tó bá wù rẹ̀ ó sì máa fi ẹni ìyá gbogbo tí àwọn ọ̀nà ìlànà ìmàfóòrò àti àtọ́rẹ̀ ẹ̀nà àkúwárẹ̀ àrẹ̀ náà إذا لا القدر والله إذا رجل بقى صلاة القدر قال ليلة القدر خير من ألف شهر أربعة بقى ليلة القدر نعم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر أربعة بني القدر سأقرأك ليلة القدر أربعة بني ما أدراك ما ليلة القدر kí lásọ nípa náà àdìrọ́kà àmìnà wọn lébi ọlọ́run máa sọ yóò sọ nǹkan yẹn fún àdìrọ́ wọn lébi máa àdìrọ́kà ọ̀nà mẹ́rin lọ́wọ́ lọ́kọ̀ án ọ̀nà mẹ́tàlá ọ̀kọ̀lọ́kùn lọ́pọ̀ bá ti wá sọ kí ní ìtumọ̀ rẹ̀ kí ló túmọ̀ sí ọlọ́run máa sọ ìdí rẹ̀ àwọn sọ pé àfihàn àwọn afọ́ ìdí àfihàn nẹ̀kẹ́ àfihàn nẹ̀kẹ́ náà kùrán

ما ترك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله وما أدراك ما ليلة القدر أيوة بوتي بيوا بوتي بيوا ما ليلة القدر الله وصل عليكم ليلة القدر خير من ألف شهر الله ليلة القدر قولوا رجو أجبروا السلاح سبحان الله جماعة ما جاكا كتبت وعاو ما صوروا ولو بولاتي قولوا ما جاكين Ọlọ́run mi jọ́ rẹ̀ wá o. Mọ́ sí yàrá bọ́ lásìkò yí o. Máa torí àjá wọ́n síta. Ṣọ̀bùdé máa torí àjá ẹ̀yẹ́ ìjẹ̀ náà jí. Orígbé dára bá kí ń róyẹ̀. Àbí àgbọ̀hẹ̀rẹ̀. Bọ́dé máa kí lórí ti mú orí bẹ́ẹ̀dì wọ́n lọ láìlẹ́tùn kọ́dọ̀lọ́ láìlẹ́tùn kọ́dọ̀ kọ́ìrùn mìíràn ọlọ́run ni ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù ṣùgbọ́n ni pé 83 years eighty three years ìjọba ìjà àbíra wa èèyàn mélòó ni yóò lo three years láyé hmm. ló wa. الله تكلمه الله أعلم اللهم أتنا حياتنا على طاعتك آمين واحسن عملنا آمين أمبيو الله تكلمه eighty three years lọ́wọ́ tí wọ́n bá ṣe ìbàdà ẹ̀wọ̀n bọ̀nàdà ẹ̀wọ̀n tó bá tẹ ìbádá orúkẹ wọ́n fọ́ lẹ́sẹ̀ 83 years ó wá gbẹ̀rẹ̀ oṣù kadà fún òórùn ó wà lọ jí 34 ó wà lọ jí ó wà lọ àìsù 34 ẹlọ túbà èèyàn máa tó kàn gbogbo ẹni tẹ́yìn sí àti 34 wọ́n wà ẹlọ túbà wọ́n láì kò bá ti lábù wọ́n olùfà àṣọ́yí bí kébé ìtọ́wọ́ ọmọ àwọn mẹ́yìn abdul sha'air allah mẹ́yìn náà lè dàpọ̀ ìṣòro ìtọ́wọ́ ọmọ ẹgbẹ́ tóbi kẹjá sẹ́kì sọ́rẹ́ ẹgbẹ́ yóò tóbi àwọn bẹ́ẹ̀ tó kọ́ ìjọ́sí òru kọwọ́ gbọ́dá 83 years. Subhanallah. Káwọn ọ̀pọ̀lọpọ̀ wá ní kẹ́ tẹ́ẹ̀wá ní gbogbo látọ́kọ́ni tẹ́ẹ̀wá rí tẹ́ẹ̀wá rí tẹ́ẹ̀wá rí tẹ́ẹ̀ àwọn àpèrè ààrẹ owó lọ́wọ́ múra àwárí àwọn ẹ̀mẹ́ta wà fún ìsànyí ipò lọ́lọ́ ààrí tẹ́ ẹ̀kọ́ tó wà lẹ́yìn àpapọ̀ tó wà máa rí ọjẹ́ ẹlòmí látọ́kọ́ni tó wà lọ́yà wà kàrà fún ọmọdé àlàyé ìgbẹ̀mọ́ lọ́tù gbogbo èyí kùránì kòríkà èyí nẹ́fílà kòríṣe èyí tòláwà kòríṣe èyí sọ́dákọ̀ gbogbo dáadáa ńlọ gbé wájú àpá kan ẹ̀rẹ́sì lẹ́yìn lápùlù kó wó nìyí iná iná jó. lẹ́yìnlá tó ń kọ́ ní ìrìkọ́ irú mẹ́rin alfi ṣẹ́fà. ó bẹ̀ dá àbọ̀mọ̀ ọjọ́ òru yìí àbíbi ni ọlọ́pàá ní ó lóore ju ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yẹ. Tọ́lábẹ̀rẹ̀ ìmọ̀lẹ́ ìkẹ́ tó bá rọ̀ fi ha. Ọmọ ìta wá sọ ẹ̀ tó bá sọ pé ta ti fọ́ọ̀sì sí wá wọn àìsọ ẹ̀mí ẹ̀wà ẹni kò ní ẹ̀wà ka áyà kùrà náà àti àdíìsì tọ́lọ̀ àtàlẹ́ ìgbẹ̀rẹ̀ tó bí fún tó bá ti lè kó bá ti lè tẹ́kẹ́ fún wa tó tàwà yẹ fún wa átẹ̀lẹ̀ ẹ̀díkẹ́ àtẹ̀lẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe ìbìtánà rí jẹ́wà kí wọ́n wá mú àyà kùránà àti súnlẹ̀ bó tuntun àtàbí ìgbọ́sọ́ máa fi ẹ̀rọ àtòkọ́ nínú kùránà káwọn náà wá sọ ìdánwò ọba tẹ̀lé káwọn jẹ́ kí ni o káwọn ọmọ ìbílẹ̀ òkú àti bọ́ọ̀sì wá wọn jẹ́dárì Ọlọ́run bá ẹni tàbí ìjálù ní bẹ̀rẹ̀ ìkẹtọ̀ àwọn mọ̀lẹ́kà wọ́n pọ̀ nínú ayé wọ́n rò wò bí ọgá gbogbo àwọn mọ̀lẹ́kà jìbìrì àrí ìsàlá òun ló tẹ́kí ni òun ló wà mẹ́. ìbìnrin ọdí mi ń kúlẹ̀ àbọ̀. ọlọ́run gbogbo lẹ́yìn pẹ̀lú àṣẹ ọlọ́run wa ó ti máa ṣe. ọ̀làmú ní ẹ̀ẹ́ta mọ́kúlá ìrìnàjẹ́. ọlọ́run àlàáfíà ni ó máa ṣẹlẹ̀ nítorí àhàtà mọ́kúlá tí tó bìí àfáìsà tó ní fọ́dúnlù kí mẹ́rin fájírù mẹ́rin àtà hmm. mọ́kúlá ọlọ́run tó kọjá náà ó tó bá mi fi fájírì dùn wàlìfájẹ́rí tọ́lẹ̀yàrí láàáṣẹ́ òun náà ní òun mẹ́wàá Ramadan yóò bẹ̀rẹ̀ ní ọ̀túnla ẹ má jẹ́ ká sàtúgbòyè ẹ jẹ́ ká sílẹ̀kù ẹ jẹ́ ká jí lóòrùn ẹ jẹ́ ká jẹ́ wọn aléra bí àwọn aṣà wábí àdígbà Muhammad sallallahu alaihi wasallam lérè wípé àwọn àìsà ìwọ àdígbà sallallahu láwọn òtútù àbí àádìí àtúnmọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà àríbí jíra sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni kí ló kọ́kọ́ yóò Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni ẹjọ́ bá mọ̀ nínú yí orí àwọn afárá méjèèjì sọ́wọ́ àwọn jù kọba kọ́ ní transportation kí tó mọ̀ ẹwú ní ìyẹn lóògùn àlẹ́bí sọ pé ìwọ àríṣà ẹwú ọgán nínú àwọn afárá nínú ọ̀nà tí ń bẹ fún àdúrà yìí lórí láti kọ́ bí i pé sẹ́ẹ̀mẹ́ tó bí àwọn ìbéèrè ẹni tó ànàbí nífẹ̀ẹ́ sí jù ẹni tó ànàbí nífẹ̀ẹ́ sí jù gbàtọ́ wọ́n ẹni tó ànàbí nífẹ̀ẹ́ sí jù yẹn owó ẹ̀rọ kìrì kìí mẹ́rin pé ẹni tó ìbá nífẹ̀ẹ́ tó bá bẹ̀rẹ̀ kan lọ́wọ́ yẹn kí tó bá dá ìgbìlẹ̀ ó ajẹ́kọ́dé àdúrà mẹ́wàá ló fẹ́ ṣe láìpùrù kọ́dúnì tó máa tẹ́jẹ́ gbogbo ẹ̀ gbogbo ọjọ́ alámẹ́dẹ́ká fún oṣù ìbìlà àfọ́ mẹ́jọ ń bẹ̀ tí ó jẹ́ àdúrà yìí kí ni túmọ̀ rẹ̀ àdébí ní ẹ̀sọ́ tó yàrá ọkùnrin ìwọ náà ìfẹ́ta àkóhù ọba alábòjúkú òfin yan ìwọ náà òyìn ọkọ̀ ọ̀kẹ́sí ọ̀yá fún ẹgbẹ́ kọ́lọ̀ mẹ́rẹ̀ fẹ́ ṣe wá bọ̀yá ọ̀fọ̀ nkẹtì ọlọ́run bá mójúkú mójúkú ọba alábòjúkú ò ní ọtún nígbò àpà ó nífẹ̀ẹ́ kó mọ mójúkú fáàpọ̀ àní ya mójúkú òkú túmọ̀dọ̀ àwò àpapọ̀ pé mọ́mọ́ ti àdó àtúbà ti mẹ̀tú bẹ̀rẹ̀ ẹgbẹ̀ gbó kọ ọlọ́run tó bá ti mẹ̀tú bẹ̀rẹ̀ pátá sọ nípa sábí ìgbẹ̀rẹ̀ tẹ̀sílẹ̀ àti túnmọ̀ dùwáwì ẹgbẹ́ àdébí ó nífẹ̀ẹ́ tí ẹ̀mẹ́bí ti mẹ́kọ́ ọjọ́ àdúrà táàkì ní ìbámu sí àyè kọ̀ọ̀kan gbogbo kí àmì gbàtí fún ọ̀nà ìgbàtà àmà ẹ̀sẹ̀ ní ààyè kan ká ti àdúrà yẹn lọ́wọ́ lájú lọ sábà ṣe tọ̀wá gbogbo alábọ̀ sílé wọ̀ wa. ẹgbẹ́ tọ̀wá fún ọ̀dà àtìlẹ̀ ajẹ́lẹ̀ àtúwà kásọ pé òkúta búdú bí ó tẹ́gù mẹ́rin bí igun mẹ́rin ó bẹ̀rẹ̀ láti inú bí ó ń bọ̀ báyìí ó ń bọ̀ báyìí tí jẹ́ òkú padà wá sí ẹgbẹ́ àtúwà ní tó bá ti bẹ̀rẹ̀ tọ̀wá fún láti bí lọ débì tó bá wọ̀ ọ̀rẹ́ máa wí àdọ́kùn bá wọ̀ ọ̀rẹ́ máa ṣe ó tó débì tó bá wọlọ́rí àtọ́bá jẹ́ ádéójú ìtàkùrùkù yàmánì láàrin rúkúrú yàmánì tí ẹgbẹ́ látọ́dì padà àdínlẹ̀ ọ̀sọ̀ fọ́nà bá náà áfínà fi dúnìyà afẹ́fẹ́ta ọkùnrin afẹ́fẹ́ wọ́kìlá kí ni wá fojú rẹ̀ kọ́wọ́ máa fi nǹkan ní ìdáìwò yẹn àwọn oníwọ̀n ti máa fún wọn náà káàdì tí wọ́n mọ̀ta ló tàwápà kọ́kọ́ ìjẹ́ òkú mẹ́tí ọmọ ìsàrí ó ti gbàgbé súnmọ́

ọjọ́ àrọ́fà ọjọ́ gbogbo àbí kọ́ wa ní àrọ́fà ọmọ ṣẹ́fẹ́ láìlá ìlàmá wà láwùlá ṣẹ̀rìnkálà láwùl mọ́lùkọ́ láwùl hàm ọwọ́ ara kúlù ṣe ìkọlù wà áfùdọ́lù máa kú jù ádà wà nàbí yóò nà min qabli láìlá ìlàmá wà láwùlá ṣẹ̀rìnkálà. ẹgbẹ́ ẹ̀wọ̀ gbọ́dọ̀ tí òun àdáṣọ́ látara tó wí tó wí àtàwọn àmẹ́jì tó ti wá sáájú òòrùn tí wọ́n ti bó lè ṣe àdúrà mi ṣùgbọ́n tẹ́kì yóò tẹ́kì yóò wọ́n pọ̀ nínú tó máa so ìdáyé tí àwọn ìgbà kọ́ wa pé ìjọba ìrìnkẹ́ ẹgbẹ́ wí ní àsìkò báyìí ẹgbẹ́ ìjẹ̀ká fi ìdábẹ̀bí kọ́ wa ẹ̀ẹ́lẹ̀ ká mọ́ wá wájú ní ṣùgbọ́n jẹ́ pé èyí tọ́rọ ìfọ́kọ́ kọ́ ní kí ni o ìlọ́ọ̀tẹ̀lẹ́mọ́ tó pẹ̀yẹ̀ gẹ́gẹ́ ọkọ̀ dí àdúrà kí lè dá dọ̀gbà jọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni ọmọ ìmọ̀ kí dá dọ̀gbà kí dá dọ̀gbà ẹ̀ṣẹ̀ ni ọmọ ìmọ̀ ti wá mójú kúrò fún bí ẹ̀ṣẹ̀ rẹ tó wá padà ló ṣe gígùn اللهم إنك عفو تحب العفو فاعف عني ilé ìlú àdúrà tí àbẹ́bí kọ́ yàwó àáríṣà ọbí ọlọ́ àgbẹ̀gbẹ́ tó bá ọ̀rọ̀ bá ti wà kí ọ tó bá ti kòǹgẹ́ ọjọ́ yìí lẹ́kùnrin ọ̀pọ̀ ní nǹkan tó bẹ̀rẹ̀ sọ adébọ́jọ́ tó bẹ̀rẹ̀ kọ́kọ́ sí ìlú sọ́kọ́ sí ilé ìkópọ̀ ẹ̀yìn bàbá يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فقلت استغفروا ربكم إنه كان غفارا. Ọlọ́run ọba sọ fún àwọn sọ fún ọ pé ìsẹ́pù rọ̀bà. Yorùbá sọ́mà aláìkún mìdárárá. Àwọn àtàbí bá tó bá fún ọlá. Tí ìrìnbá lọ bá àtàbí bá tó dí pé iṣẹ́ òun ọ̀lọ́ dédé, òun ọ̀tà, àdíjì kí òun, ó kéré ilẹ̀ fún mọ́ àtàbí bá tó yóò dìde ìṣẹ́fù rọ̀bá kó ìlà òkè bá lóun òbí ma àtàwọn ìgbé ìsẹ́fì rọ́bà kó náà kàwọn iná òkà bọ̀. Ọlọ́run ní pé ẹ tọ́lá àforíjì lọ tọ́lá láwọ̀ báyé aláforíjì ni. Ọkùnrin tẹ́lá wá tọ́lá àforíjì. Ọ̀sẹ̀ kí ó dùn ó máa rọ̀ dáadáa kó sì sábà bí kùnú jọba ọ̀sà. Ọyọ̀ mjẹ́dẹ̀ kó ń bẹ àmúwálẹ̀ ọ̀wà bẹ̀ ni. Ọlọ́run lè jẹ́ kí owó owó àmúwálẹ̀ àwọn dúkìá yóò jẹ́ kó sùn yíbọ̀. Wọ́n bá ní ìjẹ́rí àti àwọn ọmọ yóò sùn yíbọ̀. Ọ̀yẹ̀jẹ̀ alákùn jẹ̀ náà tẹ̀ ọ̀wọ́ ẹ̀jẹ̀ alákùn gba ọgbà adẹ́rà ọgbà rọrùn kẹ́ẹ̀tì mẹ́rin rí àwọn èso rọrùn ẹ̀jẹ̀ alẹ́kùnrin àrùn yóò sì tún ní àwọn omi àtẹ́lẹ̀rù jẹ́ pé ayé yóò rọrùn ajẹ́gbẹ́ ẹ̀sẹ̀ iná ṣe kí ni o inú máa ń dé ìrìn àjò wa àti ìwà àpàtà sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni àdúrà yìí kọ́ pọ́ sọba parí ẹ̀kọ́ ti pọ̀ rárá wàá bèrè sọba ń fẹ́ àbí ọlọ́run gbogbo wa kó mọ̀ sára ìfowópamọ́ ṣẹ̀kọ̀ mìíràn tó kọ́ bí o ọmọ mọ́jẹ ká sí mìíràn tó kọ́ ní ti ó fò rú ọmọ kó jẹ́ ká kó fún wa kó fún ọ nílẹ̀ ṣáà kó gúfúrọ̀ láwùn náà tàkọ́tìdàmọ̀ ní dábìnrin wọ́n fúrí ẹ̀sẹ̀ rẹ̀ jì ẹ̀rùpá ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà níbi tó sọ ìdá tí parẹ́ ẹ̀sẹ̀ ètè ìfẹ́ kékeré ọlọ́run sọ́ra ẹ̀fà ẹ̀sẹ̀ wà lẹ́wọ̀ ọlọ́run tó wá tuntun gbogbo láti lọ́kọ́ àforíjì àmójúkò ẹ̀sọ́ mọ́tàlá ìdíbá wa lò ah. tọ́pá tó wá tọrọ lẹ́yìn ìgbà náà ọlọ́run jẹ́ ká rí àpẹẹrẹ àmójúkò rẹ̀ mẹ́ lọ́rọ̀ àmọ́tíkà máa tàrà àmọ́rọ̀ ibi tá ti lọ́rọ̀ pé wọ́n lè fàájẹ̀ rẹ̀ wọ́n láyà lẹ́yìn àṣẹ àbí wọ́n lè fàájẹ̀ ọlọ́run gbúra pẹ̀lú àlùfàájẹ̀ àgbàbájọ́ rẹ̀ ọlọ́run gbúra pẹ̀lú kí ni láyà Ramadan àbí mẹ́wàá ìbẹ̀rẹ̀ ìbòlùfíjà pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfáà ìbílẹ̀ rẹ̀ àdùn sí Allah ta'ala mọ́ àtàwátà àtúndí pé ìlú mọ́nà بارك الله في الجميع وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وسلم تسليما كثيرا